ará ẹ gbọ́rọ̀ yìí ọ̀kan la jẹ́ lójú elédùwà tó dá wa ó yẹ ká lè àwa àjọ bàbá ẹni bíi ni là ń jọ ó ṣe ni láàánú nítorí pé a ò tiẹ̀ jọ rárá ọ̀pọ̀ ọmọ ọlọ́run là ń tara wọn sọ̀rọ̀ òdì sọlọ́run ọba máa ṣe nìṣó ọjà ó kún láàárọ̀ bódàlẹ̀ àtúkà máa ṣe nìṣó oorun kan là ó sùn tá ò ní lè jí mọ́ ló bá tán wonú wonú ń bọ̀ o yóò wonú rẹ yóò wonú mi bóde wonú wonú ń bọ̀ o yóò wọnú rẹ o yóò wọnú mi bòde wọnú wọnú bá ọ yóò wọnú rẹ yóò wọnú mi o. ẹ kásán ẹ kásán ẹ kú dédé wòyí ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín mo kàn fẹ́ pe àkíyèsí kan àwa èèyàn sí nǹkan kan ni àwa èèyàn ìkà àti burú jù àti burú jù pàápàá yorùbá àwọn tí wọ́n sọ pé ẹnu wa ò lè kò mí ò bá wọn wí á ti burú jù ọ̀rọ̀ tọ̀mídé mi ní ṣàì má máa rí fáàsì torí pé mi ò tí ì jáwọ́ lọ́rọ̀ ẹ̀ tí ò bá tí ọmọ yẹn tí ò bá sí justice mi ò ní fi ọ̀rọ̀ yẹn lẹ̀ and one of the reasons tí mi ò fi jáwọ́ lọ́rọ̀ tọ̀mídé ni pé tọ̀mídé ò kì í ṣe repentant sinner tí èèyàn bá ti ṣẹ̀ ẹ jẹ́ kí n lu ọ̀rọ̀ bíbélì ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń claim pé ń lọ sí church ẹ ń lo ọ̀rọ̀ yín against yín bíbélì sọ pé tí wọ́n bá mọra ẹni ẹlẹ́ṣẹ̀ tí o jẹ́wọ́ òtítọ́ ẹ̀ṣẹ̀ rẹ ní òtítọ́ àti lódodo ó ní olótítọ́ àti òdodo ni èmi láti dárí gbogbo ẹ̀ṣẹ̀ àjẹdédé rẹ jẹ́ ọ ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere happy mother's day to everyone god bless you torí pa ti ṣe kọkọjá ni ò jẹ́ kí n bọ́dà happy mother's day fún gbogbo ẹ̀yin ìyá wa ó ní kì yóò ṣe rere ìyẹn gbọ́ títọ́ ojókòó tí ó bá jẹ́ wípé ọlọ́run gan-an àbí jésù ò mọ̀ pé tíyàn bá ti ní ìrònú pìwàdà ó yẹ kó gba ìdáláre kò ní fún sákéwù sákéwù rí genuine repentance nínú eh, jésù rí genuine repentance nínú sákéwù ló ṣe sọ wípé kí sákéwù sọ̀kalẹ̀ ìgbàlá wọnú ayé ẹ̀ nítorí wọ́n rí wípé sákéwù genuinely ó fẹ́ repent jésù rí genuine repentance nínú obìnrin ìpanṣágà yẹn ló ṣe sọ pé ẹnikẹ́ni tí ò bá dẹ́ṣẹ̀ kó sọ òkò fún ẹlẹ́ṣẹ̀ ohun tí mi ò ṣe dẹ̀yìn lẹ́yìn tọ̀mídé ni pé tọ̀mídé ò kì í ṣe repentant sinner èṣù ọ̀dàrà ló ń gbé nínú ayé tọ̀mídé ni mi ṣe dẹ̀yìn lẹ́yìn ẹ̀ gbogbo e, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò lọ sí church bọ̀ gbogbo ẹni tó bá ti ní tó bá ti ṣẹ̀ jẹ̀níùnì tó dẹ̀ ti wá fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹjọ́ ṣé ká pa ni ṣé ká pa ni téèyàn bá ti ṣẹ̀ irú àwọn jù wọ́n tọrọ ìdáríjì fẹ́mi ṣé kí n pa ni ta ni mí láti dẹ ẹnikẹ́ni lẹ́jọ́ òun ló dífá fún ọmọ tó wà ní prison tó scam tó lo picture tí money tí mo gbé wá sórí ètò táwọn ọkọ̀ àwọn aláìgbàgbọ́ àwọn tọ́mọ́sì tí wọ́n sì sọ pé irọ́ ni tí wọ́n sì sọ pé kí n má fún ní second child ẹjọ́ ṣé téèyàn bá ti ṣẹ̀ tó dẹ tó ṣe ẹ̀yin gangan tẹ́ ń ṣe ọlọ́run tẹ́ dẹ̀ ń darí tọ́lọ́run tẹ́ ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ pé bí ẹ̀yin lọ́lọ́run ṣe rí ọ̀pọ̀lọpọ̀ á ti kú dànù téèyàn bá ti ṣẹ̀ tó ti wá fún ìdáríjì ẹ̀ṣẹ̀ èwo làbọ̀rọ̀ pa onítọ̀hún dànù èwo làbọ̀rọ̀ sọ pé kónítọ̀hún kú èwo làbọ̀rọ̀ má fún ènìyàn ní second chance láti dìde kí ló dé táwọn ìdárí báyìí gbogbo wa la níbi ìkọ̀kọ̀ ọmọkùnrin yìí prison ló wà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ló fi wà ní prison lánàá lánàá yìí mo kọ́kọ́ gbé àkáǹtì mi síta káwọn èèyàn fún lówó be o lóun ò nídìí owó o lówó oúnjẹ lòun need mo pe lọ́ọ̀yà ẹ̀ lọ́ọ̀yà ẹ̀ lóhun lọ́ọ̀yà ẹ̀ ní kò nídòwó mo máa pe àwọn ọkọ tá a jọ bá lọ́ọ̀yà sọ ní àwọn tí ó wà lórí platform yìí ní àwọn tí àwọn èèyàn kan tún mọ̀ tí a mọ ọjọ bá lọ́ọ̀yà sọ̀rọ̀ lọ́ọ̀yà láwọn ò nídòwó pé tí wọ́n bá ti wọ́n ti dá ọmọ ọkùnrin yẹn wọ́n ti dá lẹ́jọ́ kú wípé tó bá ti dáyàn lẹ́jọ́ kú bẹ́ẹ̀ yẹn wọn ò nídìí owó láti gbé kéèsì wọn wọlé pọ́n máa ń wèé gbogbo nǹkan ni pé àwọn kò fẹ́ lọ try ni pé owó oúnjẹ nìkan ni ká fún níjẹta mo fowó ránṣẹ́ sí ní àná fan mi kan ẹ jọ̀ọ́ mr mi fẹ́ dárúkọ yín tẹ́ ẹ fún mi lówó tẹ́ ẹ sanwó sínú àkáǹtì mi lánàá fún bọ̀bọ̀ yẹn ẹ pè wọlé tẹ́ bá wà lórí lórí ètò yìí lórí plus four four seven four zero four eight five one two three four torí àjọ bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ ní prison ni prison ni bọ̀bọ̀ yìí Wa, prison ni bọ̀bọ̀ yìí Wa, eh, prison ni bọ̀bọ̀ yìí Wa. kò ti kuro ni ní prison prison ló ti ń gbogbo iṣẹ́ prison ló ti introduce ẹ̀ sí kíní iṣẹ́ scamming yẹn ó dẹ̀ ń bá mi sọ̀rọ̀ lójoojúmọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ ni ẹ̀mí mi ṣe ṣe sí pé no eléyìí ẹ jẹ́ ká mú kúrò nínú den àwọn èèyàn bí gbogbo nǹkan tó fi ń ṣiṣẹ́ yẹn ló ti drop títí kọra nọ́mbà mo ní màá send nọ́mbà mi sí mo sì send owó sí lánàá a sì tún máa send owó sí ṣé a lè pawọ́pọ̀ ká mú èèyàn kúrò nínú ẹ̀ṣẹ̀ tó bá tó bá tó bá tó nítàn bá wí láti kúrò nínú ẹ̀ṣẹ̀ ni kí ló dé téèyàn bá ti ṣẹ̀ tẹ́ máa ń fẹ́ ká condemn ẹ̀ kí ló dé tí àwọ̀ ẹ̀dá rí báyìí eh, gbogbo wa dẹ̀kẹ̀rẹ́ okay God bless you Mr. Adeniji let me put you on speaker I'll, let me put you on speaker sir. Bluetooth mode. hello sir. hello. hello ẹ káàárọ̀ sá ẹjọ mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ sókè torí àjọba àjọba bọbọ yẹn sọ̀rọ̀ ní prison ni ẹdẹ wà lára àwọn tó sanwó fún mi pé kí n fún bọbọ yẹn. bẹ́ẹ̀ni ẹjọ jọ̀ọ́ ẹ bá mi confam fáwọn aráalé ńbo lẹ fi pé bọ̀bọ̀ yẹn wà. Ah, kò ń ṣe pé mo fíìlì o ẹ̀wọ̀n ló wà mi ò fíìlì pé ṣó wà lẹ́wọ̀n inú ẹwọn ló wà and from all indication for me that guy has a good heart. Ah. irú ọ̀gbẹ́ni yẹn tí gbogbo àwọn èèyàn bá ríbi tiẹ̀ ìlú wa ò dájú bá ṣe é. bẹ́ẹ̀ ni. because eh, alójalè ó lóòótọ́ ni àníkojútọ̀ owó ẹ̀ lẹ̀ ó jù sílẹ̀ àti ẹ̀tún ọ́fà gòkè afẹ́ hẹ́ẹ̀pẹ̀ kápẹ́ olówó ní ìdòwò can you imagine èèyàn tó rọ opportunity to make money so they turn it down hmm. so I don't see what how I need to dance in any longer. ẹjọ́ sa ìjẹ́ bá lọ́ọ̀yà ẹ̀ sọ̀rọ̀ àbẹ́ bá lọ́ọ̀yà ẹ̀ abálọ́yà sọ̀rọ̀ abálọ́yà sọ̀rọ̀ mo lẹ́ni tó volunteer àkókò máa lọ síbi tó wà ìgbà tó ń gan ọkọ ń dá sórí ẹ̀ ìgbà tó ń sọ pé mo ti bá sọ̀rọ̀ ó lè ní lọ́yà ní kà ó ní lọ́yà ló bá mú wa o onídẹ̀ẹ́ni kò ṣe pọ́ gbá yín o ó ní nǹkan kálọ́ àwọn èèyàn wa bá ní owó owó owó lọ́ máa bèrè bọ́ ẹ̀yìn aráàlú òyìnbó ẹ̀ máa kówó wa. So I don't see any reason why we have to ẹjọ́ sá nígbà tá a bá ẹni tó bá ń ba oúnjẹ lọ sẹ́wọ̀n tá a bá sọ̀rọ̀ lánàá kí ló sọ èló ló sọ fún wa pé èló ló sọ kẹ́dẹ̀ ẹ notice statement lady yẹn sọ nípa boarding kí ló sọ èló ló sọ pé a máa máa fún lóṣù. ẹ jẹ́ kí n sọ bó ṣe put ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ torí mi mọ̀ ọ̀rọ̀ gbọ́ ó ní pé tóun bá ń lọ sọ́dọ̀ yìí òun máa ń lọ lẹ́ẹ̀mẹ́ta òun máa ń ná thirty thirty thousand ó ní tí ò bá sọ kó òun manage òun á fifty thousand àwa sọ pé òkè sábà tẹ̀sí pé a fẹ́ máa ràn ẹ́ lọ́wọ́ ká reduce the body ó ní kò ṣe body fún un tíṣà lòun God bless you tó bá lè ṣe teach tóun gba owó nǹkan tó agbára òun ká lòun ṣe a fẹ́ lift body ó lóun ò complain kó ṣe body fún òun alókè akọ̀fẹ́ support díẹ̀ kó lè máa eh, kó kó lighting body ẹ̀ gbà ó lókè ibo òun kan kò retí owó lọ́wọ́ wa. i'm telling you kò retí owó wọn kò kọ́ ọ̀dọ̀ require ni pé kí bọ̀bọ̀ yẹn ṣáà jáde. so I, I am to be honest mo ń bá èèyàn nàìjíríà ṣe nǹkan púpọ̀ but this guy the lady there is different breed in Nigeria because àwọn tó jẹ́ èèyàn tèmi gan owó nǹkan tí ò nídìí owó gan wá gbowó lórí ẹ̀. Ah, ah èèyàn wà nínú ẹ̀wọ̀n ó ṣe fọ́wọ́n àná ó fi orúkọ èèyàn ó fojú èèyàn gbáyàn ó dẹ̀ ń sọ wípé wọn ò nídìí o òun ṣàfẹ́ jáde lẹ́wọ̀n wọ́n ti dájọ́ ọkú fún ẹ̀yin dẹ̀ ṣíṣì sọ pé irọ́ ló ń pa kí n wà kẹ́fù ẹ fi mí lẹ̀ bí mo ṣe fẹ́ lo láìfù mi wọn ò ní láti kò ṣe dandan kó fún yín lówó. kò ẹ má fún mi lówó ṣe ni pé mo ti gbá àkáǹtì mi kúrò ẹ má fún mi lówó ẹ tó dàn bá bùkún tó bá fẹ́ help ẹ ó lè pè mí lẹ́yìn pé òkè àwọn fún mi lélẹ̀ kí fi kún bẹ̀mí ò gbá kàǹtì síta ẹ wá fi mí lẹ̀ bẹ́mi ṣe fẹ́ rin ìrìn àjò mi ẹ má lo parasitamọ̀ lórí ẹ́dẹ̀kì mi ẹ má sọ fún mi pé be careful ẹ fi mí lẹ̀ oníkálukú ló mọ nǹkan tó jẹ tẹ́lẹ̀ kù just leave me. ó bẹ́tà bẹ́ẹ̀ oníkálukú kò ó dirẹ̀ ẹ̀ka tó ń bọ̀ wọ́n láti kí kí kí dandan ni ẹ lè love mi jura mi lọ torí ẹ̀yin máa ń fẹ́ condemn ẹlẹ́ṣẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ tó rẹ́dì láti ronúpìwàdà tó bá jẹ́ pé bẹ́yìn ṣe ń ṣẹ̀ ní ojoojúmọ́ náà fẹ́ parí dànù ẹ̀ ní wà níbi tẹ́ dé téèyàn bá ti ṣẹ̀ tó ti mọ̀rọ̀ ẹlẹ́ṣẹ̀ tó ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀yin òun fẹ́ gbọ́ kó ṣáà ti kú ni kó kú ni bó bá lógo gan kó kú tògo tògo bí ò bá lógo kó kú tó kó kú kó kú bí ajá ṣe ń kú tòun tòun ẹ̀yin ò fẹ́ pé kéèyàn kan ní ìrònú pìwàdà láíláí ẹ̀yin ìbájọ́ ọlọ́run ẹ̀ bá má rọ̀jò ẹ̀ bá jẹ́ ọlọ́run ah. ẹ̀ bá gba afẹ́fẹ́ ta fi ń mí sínú ẹ̀ bá jẹ́ ọlọ́run béèyàn bá ṣẹ̀yìn ẹ̀ bá gba ẹ̀mí lọ́wọ́ ẹ̀. Ah, ọmọ abẹ orí onítàn ni o. kí ló dé táwọn ẹ̀dá rí báyìí. èmi ò wá ọlọ́run gan ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀. bí kò ṣe pé ronúpìwàdà kó sì yè. so ó dẹ̀ ti ronúpìwàdà kílẹ̀ tí ó fẹ́ wọ́n nínú òkú lè change once a scammer is always a scammer kí ata ló sọ bẹ́ẹ̀. ẹ ṣe sà. who define that. ẹ wo sísá mi. eléyìí ẹlẹ́wọ̀n ni ó lọ gbáyàn ọlọ́run dẹ̀ mú fún mi ó gbé ojú ẹ̀ fún mi ó gbé nọ́mbà ẹ̀ fún mi ó gbé gbogbo fámìlì ẹ̀ fún mi ó sọ nǹkan tó sùn dẹ́wọ̀n wọ́n ti condemn ẹ̀ wọ́n ti wọ́n ti ní pé wọ́n máa ó ti wà lórí death row wọn oúnjẹ tí wọ́n fún wọn ní ẹ̀wọ̀n lánàá ó yá ó sẹ́ǹdì ẹ̀ sí mi màá fi wọ̀nyí ó yá oúnjẹ yẹn ó sẹ́ǹdì ẹ̀ sí mi pé mọ́mi mọ́mi sí wọ́n we are eating yìí ẹ̀ pé nǹkan tó sùn dé ibi tó ń ṣe rèé ó ní oúnjẹ tí wọ́n fún wọn lẹ́wọ̀n lánàá oúnjẹ yẹn dà oh, ó wà lórí the other phone god ó wà lórí the other ó wà lórí phone tí mo fi ṣe ó yá ó send ẹ̀ sí mi pé kí n wo oúnjẹ tí wọ́n ń fún àwọn lẹ́wọ̀n adẹ̀sọ́ àwọn èèyàn ni ẹ má fún lọ́wọ́ kí ṣé kó kú ni ṣé kó kú ni inú ẹ̀wọ̀n náà ti kọ ní nǹkan tó ń ṣe ó dẹ̀ jẹ́wọ́ àsàtàná ní kí bá ń pe tí mọ́nì òun fẹ́ wà pé ṣó ti forgive òun tóun bá kú kóun lè bọ́ lọ́hùn lé ẹ rí wípé nínú àti ẹ ọlọ́run ń gbé ibẹ̀ ṣó dìgbà kéèyàn bá lọ sí church gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sí church náà bí ọlọ́run bá jẹ́ ẹ̀yin ó máa jẹ́ kí wọ́n sọ obìnrin onípanṣá obìnrin panṣágà yẹn wọ́n á sọ lóko pa bí ọlọ́run bá jẹ́ ẹ̀yin sákéwò ní ní ìgbàlà bí ọlọ́run bá jẹ́ ẹ̀yin jábẹ́sì á kú á kú pẹ̀lú ọmọ ọba á kú pẹ̀lú orúkọ tí orúkọ burúkú ọlọ́run ò ní pa orúkọ ẹ̀ padà bọ́lọ́run bá jẹ́ ẹ̀yin kò ní yí orúkọ ẹ̀ padà bí ọlọ́run bá jẹ́ ẹ̀yin bí pétérù àti àti iṣẹ́ johannu ni àbí pétérù àti johannu lẹ́nu ọ̀nà dáradára kò ní fi ìmísí wọn nínú láti jẹ́ kí lásàrọ́tì kó máa rìn tọ́lọ́run bá jẹ́ ẹ̀yin téèyàn bá ti ṣẹ̀ tó bá ti mọ tó bá ti fi tó bá ti wá jẹ̀nílì tó ti repent ẹ̀ ṣe ẹ̀ ṣe fìjà fọ́lọ́run kí ló dé tẹ fi ní kó kú kí ló dé ta fi máa ń káfáfá fẹ́ fi fẹ́ pádànù why tí a ṣe rí báyìí why táwọn ẹ̀dá ṣe rí báyìí Tomide, Tomide ò repent Tomide wà nínú ẹ̀ṣẹ̀ ó fẹ́ kú sínú ẹ̀ṣẹ̀ mo de fe help e kó bá kú sínú ẹ̀ṣẹ̀ ni mo ṣe wà lórí kéèsì tọ̀mídé mi ì dẹ̀ ní kúrò lẹ́yìn ẹ̀ àwọn tí wọ́n jọ dẹ́ṣẹ̀ yẹn ni mo ṣe fún wọn nígbà to wọ́n ti wá jẹ̀ nílì tí wọ́n ti dọ̀rọ̀ ọ̀dárí jẹ̀ṣẹ̀ ta ni mí mo jamo. mọ́ tí màá fi ní oh, dodon dandan èmi ti mo mu dání dodon dandan tí n bá ṣe yìí lẹ́nìí mo téèyàn bá kú ó kú nìyẹn ẹ ríjọ́ tí mò ń kọrin òkú mo máa ń rẹ́rìn kọrin ikú ni torí mi ò bẹ̀rù ikú ẹ̀rù ọjọ́ alẹ́ bẹ́ẹ̀ ó bà mí jẹ̀rù ikú lọ anytime lọ́lọ́run lè kú lè dé kó mú mi lọ mi ò kákùnú gbogbo tó ń gbé ní ayé mo ti ṣe so ti bá kú lè ní máa máa rẹ́rìn lọ sọ́run ni máa máa rẹ́rìn lọ sọ́run ni torí pé mi ò mi ò mi àdàbí tí bá bàtọ́ máa làkejì mi jẹ́rí inú mi ò ń dùn sí ìṣubú oníṣubú but àwa àwa ẹ̀dá tí mo rí lórílẹ̀ àlàyé a máa ń wò ó a máa ń wò ó a máa ń wò ó ipe kí ẹ̀dá ṣubú tàbá ti rí ọ̀nà bóyá ẹ̀dá ta ti kórìíra tẹ́lẹ̀ tàbá ti rí ọ̀nà tó máa fi ṣubú báyìí inú wa máa dùn a máa tọ pinpin pé yes téèyàn bá ti ṣẹ̀ tó bá ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ let it pass torí pé ìwọ tó hold on to ẹ̀ṣẹ̀ yẹn o lè sùn kó má jí mọ́ ọ̀pọ̀lọpọ̀ yín lè demand even god astaga fúnra ọlọ́run lọ́bọ olùdáríjì ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ la ẹ máa dẹ̀ èmi ò ń lọ sí chọ́ọ̀chì mi ò ń lọ mọ́sìkì bẹ nǹkan tó ń gbénú mi ó ní agbára púpọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń lọ́jọ́ tẹ́ ẹ̀ ń lọ mọ́sì àwọn ọ̀rọ̀ tó ọlọ́run fún yín ẹ̀ fi lò ẹ̀ mú lò à ń sọ pé èèyàn wà lẹ́wọ̀n ẹni kí n ṣọ́ra fún ṣé kí n ṣọ́ra fún kí n má súnmọ́ kó tún padà lọ sínú ẹ̀ṣẹ̀ yẹn ni kí ló fà á táwọn pentikosta fi máa ń lọ tọ pinpin tó máa ń tó máa ń follow up ẹni tó bá ṣe give live ẹ nítorí pé tóun bá follow up ó ṣeé ṣe kó tún kó wà kó kó deviate kó tún padà sínú ẹ̀ṣẹ̀ yẹn ẹni tẹ́ ẹ mú kúrò nínú ẹ̀ṣẹ̀ tẹ́ wá ní kí má ṣe follow up kí n careful ó nínú rẹ̀ ò ní kú sípò ìkà láíláí gẹ́gẹ́ bí inú mi tó bá ku díẹ̀ kọ́mọ olóore mi jì sínú kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún mi mi ò jẹ́ gbì mi ò ní kú gbì four one nine lẹ́ni scammer ni ó ń scam àwọn èèyàn lórí Facebook ó wà nínú prison inú prison náà ti kọ ó dẹ̀ decide láti jọ̀wọ́ ẹ̀ṣẹ̀ yẹn ṣé kí n má follow ẹ̀ up kí n filẹ̀ mi ò lè filẹ̀ nítorí tó bá fẹ́ gba nǹkan dúdú lọ́wọ́ ọmọdé wàá fi pupa tán jẹ tó téèyàn bá ń jalè láti jẹun tó fẹ́ kó fi olè lẹ̀ ó ní láti lè bọ̀ ẹni tó jẹ́ pé owó tó ń jí owó tó gbà lọ́wọ́ gẹ́ẹ̀ yẹn mò ń sọ fún yín inú ìkọ́ náà àwọn prisoner yẹn ló fún ní àkáǹtì tó san sí wọ́n dẹ̀ gba percentage tiwọn nínú ẹ̀ níbi tó jẹ́wọ́ fún mi tẹ́ owó tó kọ́kọ́ gbà lọ́wọ́ gẹ́ yẹn wọ́n gba percentage owó tó dọ́wọ́ ẹ̀ ò tó forty thousand nínú gbogbo owó tó gbà lọ́wọ́ gẹ́ yẹn torí kò rá àkáǹtì san sí ọ̀káǹtì kínní ló wà ń bẹ̀. so nígbà tí mo wá ti mú kúrò nínú ẹ̀ṣẹ̀ yẹn kí wá kí wá dé agba mi tí ọlọ́run bá fi àwọn tó bá fi tó bọ́lọ̀ ṣe lànà fún Mósè lóde òkú pupa tó bá fi wọ́n lẹ̀ ságbá mi kí òkú pupa kó padé bọ̀ wọn wọ́n máa kú gbogbo wọn tún máa padà perish sínú òkú pupa ni bẹ́ẹ̀ ó mú wọn kọjá láàrin ẹ̀ kò fi wọ́n sílẹ̀ ó sì wọ́n kọjá lágijù so nígbà tẹ́mi ti mú ọmọ yẹn kúrò nínú nínú ẹ̀ṣẹ̀ kí wá filẹ̀ ẹni tó ń jalè jẹun kí má wàá wá ọ̀nà tó fi máa máa jẹun again ṣé kò ní padà sínú olè yẹn láti lọ double strategy ẹ̀ èèyàn kì í ṣe bẹ́ẹ̀ yẹn ó kúrò prison ló wà mo fi àkáǹtì síta àwọn èèyàn ní ẹ mò ń support kinní kan scammer mo fẹ́ fún lówó mo dẹ̀ mú àkáǹtì mi sílẹ̀ mo dẹ̀ rọra ń ṣe àwọn tó dẹ̀ believe nínú course mi wọ́n ń fún mi lówó mò ń send ẹ̀ sí ẹni tó pè yí ó send owó sí mi lánàá bọ́n ṣe fún mi lọ́ ṣe fún gẹ́bọ̀ yẹn náà pé this is for you this is for the guy mo ń send ẹ̀ sí ẹni tó bá wù tọ́nà bá bless ó lè pè mí lẹ́yìn kó fún mi bọ́ mi ò fàkáǹtì síta mọ́ fún but ẹ̀yin tẹ̀ ṣì ń kọ́mẹ̀ntì pé yà kíní kan be careful ẹ fi mí lẹ̀ ẹ lè mọ̀nà jámú ni wá lọ ẹni tí ń pa Ísírẹ́lì mímọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tògbé ẹni tí ń pa mímọ́ kì í sùn kì í tògbé èmi ní Ọlọ́run nínú ayé mi mo dẹ̀ mọ ẹni tí mo mọ Olódùmarè mo mọ àṣà òṣà òkè tí mo gbójúlé kò fìgbà kankan dójú tì mí rí kò dẹ̀ ní dójú tì mí kò ní fi mí sílẹ̀ ìlérí tó bá mi ṣe ni lábẹ́ àkóso bó ṣe wù kórí ẹ̀yin kọ́ lẹ máa sọ fún mi pé mò ń tasẹ̀ dẹ̀rẹ̀ ẹni tó ń ṣọ́ mi ẹni tí mo gbọ́kànlé ò kì í sùn kò ń fi mí sílẹ̀ kò ń mú mi ṣìṣe mi mo mọ tí mo gbé dání. please ẹ jẹ́ ká ṣọ́ra tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ jẹ́ tó bá ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká jèbùrẹ́ ẹ jẹ́ ká máa fúnyàn ní second chance ẹ má jẹ́ ká máa write èèyàn off ẹ má jẹ́ ká máa sọ pé ohun rere ò lè tísà ẹni tó ṣe nǹkan tí ò dá lẹ́mìí fún ẹ ó lè ṣe ó lè ṣe nǹkan tó máa da fún ẹ lọ́la ó lè ṣe nǹkan tó máa da fún ẹ lọ́la ẹ má máa jẹ́ ká máa right èèyàn ọ̀ pé a ah, ó ti ṣe aburú lẹ́ni kò lè nǹkan tó da ò lè wá láti ọmọ yẹn sì ń pè mí pé please call ti money i want to beg him call me that lady ó dẹ̀ ti block lady yẹn lady yẹn gan lady yẹn gan ti bá play lady yẹn gangan fúnra rẹ̀ tún ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ó tún pity ẹ̀ kí lorúkọ lady yege. Zainab ó tún pìtì ẹ̀. hello ma ẹ káàárọ̀ ma mọ́mí àdúpẹ́ àdúpẹ́ gan ma bluetooth mode ọlọ́wà sọ yín lẹ́sọ̀ rẹ̀ rí o àdúpẹ́ ma ẹ. hello ma ẹ káàárọ̀ ma ẹ̀gbọ́n mi adúpẹ́ ẹ ṣé àná adúpẹ́ gan mà ọlọ́run sọ yín lẹ́san rere o adúpẹ́ mà ẹ ṣé gan ẹ ṣé adúpẹ́ ẹ jọ̀ọ́ mọ́mì ẹ jọ̀ọ́ mi ò mọ̀ ká jọ ká bá mi bẹ̀ kó jọ àwọn fídíòs yẹn. yẹn ah mọ́mì <laughs> ìgbà tó ti rí fèsì rí tọ̀bí kéè. hello màmá mi. mo ṣe wo program yìí. ṣe ń gbọ́ ẹni tí nǹkan kan ṣẹlẹ̀ sí. mo fọlọ́ọ̀bà bẹ̀yìn mo fi ṣẹ̀dá yín bẹ̀yìn. if there is anything ọlọ́run á fún yín ṣe. ṣe ń gbọ́. àánú ẹ ṣe mí. ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ló tún pìtì bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ scam ẹni tó scam lélẹ́yìí o. ẹ jọ̀ọ́ Ọlọ́run fún yín ṣe ẹ̀yin àti tíìmù yín Ọlọ́run á darapọ̀ yín Ọlọ́run fún yín ṣe if there is anything kó fi ràn ọ́ lọ́wọ́. ṣé ń gbọ́ ó tún sunkún fún bọ̀bọ́ yẹn Ọlọ́run á fún yín ṣe. ẹ jọ ẹ jẹ́ ká máa ṣọ́ra o. ayé lé o. ẹ má ẹ jẹ́ ká máa ẹ má máa jẹ́ ká máa write èèyàn off ẹ jọ nítorí Ọlọ́run téèyàn bá ṣẹ̀ wá tó bá ti bẹ̀bẹ̀ ẹ jẹ́ ká máa jèbù rẹ ẹ jẹ́ ká mọ̀ pé gbogbo ìṣiṣẹ́ wa gbogbo ìrìn àjò wa la fi máa ń ṣe Ọlọ́run nínú àánú ẹ̀ ló fi ń dá wa sí. Si even àwọn nǹkan tá a mọ̀ ẹlòmíà rí kòkòrò lẹ́ àtẹ̀pa ó gba ẹ̀mí nínú ọwọ́ kòkòrò yẹn ni ẹlòmíà rí èèrà tí ò ṣẹ́ tó kàn ń rìn jẹ́ ò tiẹ̀ ṣe nǹkan kan á mú bàtà pàápàá apá ó gba ẹ̀mí lọ́wọ́ ẹ̀ ni bí wọ́n ṣe lẹ́mìí làwọn yẹn lẹ́mìí wọ́n lè jẹ́ kòkòrò ẹ rí pàwọn míì ò kì í jẹran torí ẹni ẹran tẹ́ ń jẹ lóòótọ́ ọlọ́run fún wa wípé kí wọ́n máa ṣáàbù wa ká máa jẹ wọ́n bí àwọn náà lẹ́mìí àwọn náà lẹ́mìí ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́jẹ́ ẹ jọ nítorí ọlọ́run pàápàá wa tá a gbé ìdí ara wa ẹ má jẹ́ ká máa ṣe pé ó dìgbà bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ bí n bá ba tiẹ̀ jẹ́ kí n pa mi ní dẹ̀yìn lẹ́yìn ẹ̀ bí n bá rí wípé ó tán irọ́ bí wọ́n bá kú mi ní filẹ̀ ẹ jọ ẹni ìwọ tó o fẹ́ pààyàn ìjọ mọ̀ bóyá wàá rí ọ̀la ìwọ tó o fẹ́ gbẹ̀mí lẹ́nu èèyàn ṣó o fẹ́ rí ọ̀la ṣó o mọ̀ bóyá o máa rọ̀la o lè má rọ̀la ìwọ tó ń sọ fún mi pé kí n filẹ̀ kí kuro mọ́yàn kúrò nínú ẹ̀ṣẹ̀ kí n tún wá filẹ̀ kó wá lọ padà ìwọ mọ̀ bóyá fámìlì ẹ gangan next victim tó de jẹ́ wípé tó ba gbá wọn báyìí wọn ò ní lè kúrò nínú ẹ̀ kí nǹkan tó máa pa wọ́n nìyẹn ṣe mọ̀ but ọlọ́run ti yọ ìyẹn kúrò nínú dẹ́ẹ̀nì èṣù gbáwọn ò bá èèyàn ò bá tẹ́ ẹ̀ bá lè gbárùkù tì mí kí a jọ ṣe bí lọ́ọ̀yà ṣe ni pé wọ́n fẹ́ rí appeal fún bó ṣe sọ pé oúnjẹ nìkan lòun fẹ́ àwọn ò ní ìdówó lọ́wọ́ mi ẹni tó bá ní one naira kó fún kó fi jẹun ẹ má òrìṣà tí ò bá lè gbè mí fi mí sílẹ̀ bó ṣe bá mi ẹ má discourage me though I refuse to be discouraged nobody can discourage me bẹ́ẹ̀ mo kàn sọ pé fún irú èèyàn tó bá wà nínú shoes mi tí ò bá ní agbára tí ò ní strong will bíi tèmi àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ fún ẹni tó bá fẹ́ ṣe dáadáa ẹ filẹ̀ ẹ má fi ọ̀rọ̀ yín pull wọn down ẹ má fi ọ̀rọ̀ yín discourage wọn tẹ́ ẹ̀ bá lè encourage wọn ẹ dákẹ́ ẹ má discourage pé ah o fẹ́ help scammer o fẹ́ encourage scammer ah oh you better be careful ẹ dákẹ́ at my age bí mo ṣe wà rèé pẹ̀lú fifty ẹ wá fi pé mi ò mọ nǹkan tí mò ń ṣe fi pé mi ò gbọ́n ẹ má sọ fún mi pé ẹ ẹ yà be careful o ha he says kama o don't raise money for him don't help him mi ṣáà ní kẹ́lò mi mi ní kẹ́ help mi mo ń sìn mi ìdẹ́ ní kẹ́ bá mi raise money fún bọ́ ẹ fi mi sílẹ̀ èmi ò lè ní kó má jalè mọ́ kí n má wàá fún lóúnjẹ tí n bá fún lóúnjẹ tó má máa padà lọ jalè ó lè jẹ́ fámìlì mi ló máa padà lọ bá so bó ṣe rí nìyẹn ẹ̀yin èèyàn ẹ jọ ẹ mú eléyìí lọ lórí platform yìí lé ni pé bí Jésù bá bí Jésù ò bá fún obìnrin obìnrin onípanṣágà yẹn ní second chance wọ́n àti àlá àwọn kan sọ lóko pa bí ò bá fún sákéwù ní second ní chance láti gba ìgbàlà ìgbàlà ò ní wọnú ayé ẹ̀ bí ò bá bí ó bá fi àwọn Mósè bí Ọlọ́run bá fi Mósè lẹ̀ láàrin méjì agbami òkun ó ṣeé ṣe kí wọ́n parẹ́ pẹ̀lú àwọn ọmọ Egypt sínú òkun pupa so ẹjọ ẹ mú èèyàn lọ téèyàn bá ti ṣẹ̀ ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì nítorí ojoojúmọ́ làwa náà ń ṣe ẹlẹ́dàá wa ó dẹ̀ ń foríjì wá ìyẹn ni mo mú wá fún yín lọ́sàn yìí ní ìrọ̀lẹ́ mi ò ṣe matchmaking general matchmaking is on youtube yinka tnt youtube channel ní agbára ọlọ́run gbogbo àwọn tí mo ti ṣe náà ẹ ṣe dẹ́jẹ́ pẹ̀lú ra yín o ní agbára ọlọ́run ẹ̀yin tẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ privately èmi ò sọ̀rọ̀ private mi ò ní interest gbogbo ẹ̀yin tẹ́ ń send voice note tẹ́ ẹ̀ bá ti san consultation fee mi mi ò ní interest kò ń ṣe pé bí a kìíní then gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wọlé tẹ́ ẹ̀ ń parọ́ ẹni o sọ́jọ́ ni mí kinní kan ẹ fìpọ́ dẹ̀ ni mí mi ò ní wádìí ẹ̀yin tẹ́ ń pè wọlé láti nàìjíríà tẹ́ tún ń parọ́ máa wádìí èèyàn kan pè lánàá òun sixty two ni o sọ́jọ́ mo fẹ́ sọ fún yín pé irọ́ ló pa láti sìn láti àná yẹn àti rí evidence tá a béèrè lọ́wọ́ ẹ̀ irọ́ ló pa so ẹ̀yin náà ọgbọ́n lẹ̀ ń kọ́ lórí ètò yìí kò ṣe gbogbo ẹni tó bá sọ pé òun jẹ́ báyìí ló jẹ́ bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká la gbogbo ojúlẹ̀ oníkálukú ló mọ bó ojú bọ̀rọ̀ ò ṣeé gbọmọ lọ́wọ́ èkùrọ́ ni ètò tèmi ń ṣe yìí i'm telling you mo sọ wípé mi ò ṣe kristẹni mi ò ṣe mùsùlùmí ṣùgbọ́n olódùmarè ni mo dìbò fún omi ìdẹ̀kí ṣọmọdé ire o àá pàdé yín lórí youtube nírọ̀lẹ́ ní six o'clock ó dàbọ̀.